ànábì wà lára rẹ pariwo ànábì dé Madina. mùsàlì rẹ̀ wá di yá. nígbà tó ń bọ̀ lé olóòlò bíi mọ́lúdì nàbí tó bá dé àfikún yòókù ànábì dáadáa. yẹlú kàmá lẹ́sọ̀kì lórí mọ́ anadu. ẹrú kan lọ ayé fọ́ ọpẹ́ sixty years kò rí náà ìwọ̀n wo ìgbésàárẹ̀ ń súnmọ́bọ̀ ọjọ́ òkú ń súnmọ́bọ̀ ó ní wọ́n lọ́hùn ìní kankan tí ń ṣe kọjá Allahumma salli ala Muhammad wa sallim. wọ́n sọ̀rọ̀ nẹ́nẹ́rẹ́. mo bímọ mi rọ́mọ mi. wọ́n sọ̀rọ̀ nẹ́nẹ́rẹ́. mo kọ́lé mi èrí létí. wọ́n sọ̀rọ̀ nẹ́nẹ́rẹ́. wọ́n ní tí ń bá wa kú lórí pé èrí gbogbo tó ń ṣe fún mi kò mọ̀ dá. wọ́n bá sì rán jẹ́nà tó. sọlọ́tù ànábì ní ṣe o. wọ́n mẹ́rinà lè ìsìlámù amadu. ọkùnjọ́ mẹ́ta tí ó kú ò láyé gbogbo àpẹẹrẹ kú tí yàn sí gbogbo tí yàn fi mọ̀ pé wọ́n ti jẹ́ káwa kú wa ni wa. wọ́n nígbà tí ilẹ̀ ẹjọ́ kẹta tó kù tí ó lò láyé ó pe bá ojú ẹ̀ bá là. wọn náà mọ̀ ìlàrú. ọ pariwo ànábì dé. ìsìnkú nàbí ìlà gbogbo tó dúdú nínú ayé rẹ ọlọ́wọ́ bọ̀ làmọ́lẹ̀. ìsáájú ọmọ bílí ọmọdé. a kí àwọn tí wọ́n ní ànábì gẹ́gẹ́. salamun. àwọn àwọn tó ń la ànábì náà ni. aláàlì nàbí wọn sábì. ẹ̀yin ẹ̀yin lè jẹ́ ká wàá dá ànábì mọ̀. salamun. a kí ìyàwó àgbà kínní. salamun. a kí ìyàwó àgbà kejì. salamun. àtọ̀ tí wọ́n fi bí ẹ̀yin àtọ̀ àsálàtù. salamun àwọn mi àtò gógóró náà fi bí wọn. salamun. gbogbo ẹni tí wọ́n bá fi àtò gógóró bí yìí dalẹ̀. Salamun. Ó bá tẹ́lẹ̀ tẹ́ dalẹ̀ àtọ̀gbógbóró náà fi bí wọn. Salamun. Àlàárí nàbí ìwọ́n Ato Àtọ̀ àsálàtù náà fi bí ẹ̀yin náà fi dúró sórí ibi táwọn bàbá yìí kama. Salamu kama yorùdí nàbí yìí Muhammadu. Kò sábúrú bí kẹ́nìkan sọ pé wò tẹ̀lé wa mọ́, àwa náà pọ̀. Salamun. Èyí ò bí wa nú, àwa gan wà ókè. Okay salamun. àkọsílẹ̀ àwọn ìyá yìí ṣé sàlátì náà lójókòó yẹn. salamun. àníkẹ́mi yóò kò fún wa. aláàlì nàbí wasabi. ọlọ́run ní fi ń rẹ̀. salamun kama yorùdí nàbí muhammada. mo kí gbogbo àwọn yìí mọ̀ tí mo bá ń kalẹ̀ mo kí ọkú gbogbo wa olówó onímọ́tò láàrin wa. salamun. ṣe ṣe oníbàjẹ́. salamun. mo kí àlífà gbogbo wa. salamun ẹ̀yin kankan làlífà o. sàlámù. ẹ máa wú ẹni tó bá wù yín láwọn. aláàlì nàbí ìwọ sábì. nàkí bùnmí tẹ bá rí wọn lè yín bọ o. láwọn kàmá yorùdí nàbí yìí muhammadu. tí wọ́n bá náwó nàkí bùnmí wọ́n lè yìnbọn fún un torí àsìbọn yóò gbàǹjọ kan tí ó kàn ní mọ bí sùn. sàlámù. aláwo ní fara ní. àlámọ́ tó bá ayé àwọn ọmọ yìí tán. mo kí ọmọ tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fílẹ̀. Baba tó sin lọ́hùn fọ́ tó kọ́ lọ́hùn tán sí wọn lẹ́nu. àdúpẹ́ àwọn bàbá lálùkùránì bàbá ń pàkátà àwọn lálùkùránì nìyẹn wọ́n ké kùránì fọ́ tẹ́mi fi jáde lọ́rùn wọn. àlọ́mọ tó bá yá ọmọ yìí tó ń. gbogbo àwọn bàbá ta kulé ní ẹja jọ àwọn bàbá yìí ògógóró ni kúra làwọn yẹn kàn mú lọ kù ògógóró ló jẹ́ máa yọwọ́ bí ẹsẹ̀ mọ́tò. wàkàrà màgáìmà fìlẹ̀ anábì wà mùsùlùmí. bàbá gbàgàtà ọlọ́mọba kẹ́ bàbá náà. sàlámù. mo kí àfa àtúnjọ kò lẹ́gbẹ̀ẹ́ wọn. sàlámù. mo kí bàbá àtúnjọ kò lẹ́gbẹ̀ẹ́ wọn. sàlámù. mo kí bàbá àtúnjọ kò lẹ́gbẹ̀ẹ́ wọn. sàlámù. mo wá kí bàbá tó kú gbogbo àwa sórí rẹ̀ ń bí ilé mi. sàlámù. gbogbo jọmẹjọ mẹjọ èmi kọ́kọ́ láìkì àfa wa yìí púpọ̀ tó wọ́n jọ àfa wa. sàlámù. ti múra. sàlámù. ti rúgbìn tìyáyì tìyáyì <laughs> ẹ má ma síjú àwọn obìnrin púpọ̀ yìí o ìyàwó yóò bọ̀. aláàlì nàbí ìwà sábì. ẹ̀yin náà sì máa wé láwà ní bàbá ní tí ọlọ́mọba akẹ́mu lánàá kí bàṣà. dọ́là tààrà rẹ̀. bàbá ní mo ṣe wà ní ìsìn ìmọ̀ gbogbo bí tí n bá lọ láàánú mo wà lórí mi ni nítorí mo rí i pé àwọn èèyàn ti ń wò mí jù. níjọ́ náà lọ ẹ wo ọdún yẹn tí bàbá sọ àwọn ẹni pé báyìí fẹ́ máa ń jẹ fìlàmọ́ fìlà tí ń jẹ oúnjẹ ká máa wò mí láàánú ni màá wí jáde nísìn. aláàánú o. ẹ̀yin náà máa láwàní ni ẹ máa lò nítorí ẹ̀ máa lò láwàní ẹ kàn wá gbọ́ pé mo ti lóyún o bàbá o. sàlámù kò sí káṣẹ sí ibi eléyìí ni. alálìmọ̀ òun ni ìbí náà sọ́fà ta. àwọn aṣọ òró ọ̀rọ̀ aláwọ̀ oníjó bàbá. ìsàkámọ̀ màmú lẹ́rìmọ̀ kan mi ìlú ṣe ẹ̀gbọ́n tí bàbá màmá wọn níṣẹ́ ni wọ́n ń ṣe ọlọ́run ní dàrí rà mú ọ̀làlá ilaha illallah. salamun. bàbá aṣọ òrò ọdọ níjọ́ mẹ́jọ mẹ́jọ mo kírọ ìlú wa o níjọ́ mẹ́jọ mẹ́jọ ni wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí orí ibi tá a ti ń wo nǹkan lórí Facebook tó ti ń wo náà ni wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ mẹ èyí tán bá sọ lọ́sẹ̀ yìí kọ́ ni wọ́n sọ lọ́sẹ̀ tí ń bọ̀ àwa rẹ́kọ̀ọ́ mú níjọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀ ta bàbá jẹ̀bù torí pé bí ruyin bá ń ṣe ruyin wa máa sọ pé akílówádé tọ́lọ́hún sọ̀rọ̀ lágbájá báyìí ẹ wo bí tọ́lọ́hún lò yín sí ó tún wá jẹ́ inú ilé ìmọ́lẹ̀ lọ́dọ̀ màmá wa àgbà ìyá dùnú àwọn ìyá àlùbáríkà. ali nabi wasabi. mo ń sọ gàgà mo ní bọ́lọ̀ ń bá kọ orí ibú mọ́mọ́ mi táwọn ìyá yìí bá gbé yóò sọ rire tó yẹ kí bàbá rẹ lọ fọwọ́ fa orí ibú àbí ìyá rẹ fọwọ́ fa orí ibú táwọn ìyá yìí bá gbé dání yóò dúró lórí rẹ. salamun. ọlọ́run wọlá àlùbáríkà àwọn ìyá yìí tí wọ́n jókòó tì yín ọlọ́run jẹ ṣe pẹ́. aláàlì ojú ni wọ́n sábì. àti bàbá sẹ́wọ̀n Nasir halkatu sẹ́. wọ́n fẹ́ tó débi bọ́n ṣe ń wọ èkó níjọ tọ́sídẹ̀ẹ́ tí wọ́n ń ṣe tán níbi àìsùn wọn wá kí jimá lọ́dọ̀ mi. àwa sì lọ Abẹ́òkúta nígbà tá àti ìní tí àwọn ṣé òòrọ̀ òdò fi ń kó mọ wá bá wọn lé àwa máa ń lọ gbà lọ́wọ́ àwọn yẹn bí tán wà lọ́wọ́ mi. aláàlì ojú ni wàsáàbì. àwa lọ gbà lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ pé ẹ bá kò nídìí kẹ́ kó ẹja lọ bá wọn lé ni òjò bá mi lé wọn wá ṣe bíi pé àwọn bá mi lé wọn àwọn ni wọn ka ó túbà wọn kí jímọ̀ wọn tún wá lọ ilé gẹ́gẹ́ wọn tún ṣàdúrà wọn gbé àwọn ọmọ wọn dání wọn ṣàdúrà fún gbogbo wọn wọn ṣàdúrà fáwọn ìyàwó wọn lọ́wọ́ wọn jẹ́ ká pé mẹ́rin wọn ni àmì kí n tiẹ̀ pẹ̀lú tèmi wọ́n ló bá ń tọ́mọ ní àdéhùn wa má gbé kó má lọ yàgbé ọlọ́ra. sálámù kàmá yorùbá nàbí muhammadu. ọlọ́run wọ́n tó dé wọ́n ti ń bọ̀ báyìí. kò wá ọ̀gá mi ọmọ tí gbogbo ayé sọ. làwọn lọ́yọ̀ dà. kò sọ́mọ náà. àwọn náà tó bá dì mú yóò yóò ju àwọn náà kan àwọn life wire. mọ̀lánà ní kíkọ́ lọ ṣẹlá. àdàmọ́ life wire àtàwọn. àwọn ìjókòó yìí náà ni wọ́n tún fi ń pọ̀ láti Ìlọrin. wọ́n yẹ sẹ́ ń wọ Èkó báyìí ni. yá àwọn ògbọ́dọ̀ má ṣe ń bí ọlọ́run wọ́n fa burú mi ṣẹ́jú kan. amiina. kí ló dé tẹ sami jagunjagun báyìí. amiina. wọ́n tó fẹ́ bírú wọn lọ́mọ bá ń pariwo amikolo. wàlúwà tó lọlé sọ àbáwọn ìyá tó wà nílé tí elépè ni wọn àwọn oníwútúbà lẹ́jọ́kọ̀ yìí àwọn oníwútúbà rèé ó dáwọn ìyá kan máa ń nu ilé yín tó ń bẹ náà pé kán tètè kú nítorí tí wọn bá kú o lè sóríire ẹni bá ń tọrọ ẹbí kíkún fáwọn eléyìí ẹlòmíì bẹ lọlé ọdún ó wá béèrè pé sẹ́yìn ológì ti kú yóò kúlíkúlí ń wọn náà sì wà láyé ẹ má ti jà lọlé ọdún ẹja sọdọọdún mi àmọ́ra àwọn ìyá wa yìí àátọ́ rẹ̀ ní gígùn ní torí bàbá ti dọ́dọ̀ wọn àlùbáríkà wa pọ̀ sí. ìsáàsì ìtàǹtàyà fẹ̀yìndàhùn mùsàlámà. ọkọ òtúbà tí màmá ké sínú ilé náà ọlọ́run ni ó ṣe. ọ̀kà arámọ̀gá ibà àfìlẹ̀ anábì wà mú ṣe ìdá. ìbáyọ̀ ìbá dáṣẹ́ wọ̀ tó bá dáṣẹ́ wọ̀ àlùbáríkà ni ibi tó bá gbẹ́sẹ̀ lé àlùbáríkà ni. kì í ṣe kàrámà tó jìnnà tọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ ni kí n sọ. So. first wife mi ayé mi àtọ̀run mi n ka ayé mi nù àtọ̀run ìbájọ́ máa tara rẹ̀ o yorùbá nẹ́bí. sallallahu alaihi wasallam. ó wá bí ma ọmọ náà wá padà ó wá bí mi ìgbà tó dé látàràfá hmm. mo á sọ fún àwọn ọlọ́nà kí mi lọ ẹ dákun mo fẹ́ wù bí kí màmá wá ọmọ tó ti ń bí ti ń padà ti ń lọ bí méjì káwọn máa ń gbé eléyìí dání wàláì wọ́n sì gbé dání wọ́n sì ka túbà sí túbà àwọn bàbá ńlá wọn nínú gbogbo ọmọ tí mo bí òun ló ní bírèènì jù wọ́lá àwọn ìyá yìí wọ́n kọjá ìyá tí wọ́n rò pé oní ládùúgbò yìí tí máa ń jẹun wúyẹ́wúyẹ́ kó tó fẹ́ pè fún aláàárọ̀ pé bó ṣe ń lọ òní dé dáadáa o bàbá àyà kan bẹ́ẹ̀ èyí òkè ni wọ́n wù wọ́n tún á jẹ obì kún tó bá ṣépè bí ń ṣe rí nù àmọ́ àwọn ìyá wa ìbá bá ka ó túbà fún ọ lẹ́ni hmm. ìwọ náà máa wú ọ̀la ọ̀la ni Monday máa wá wò ó bí ó ṣe rí inú ayé rẹ̀ yàtọ̀ sí ti ń bọ̀ wọ́n lápò tẹ̀ fojú rí wọn àlùbáríkà wọn ti bọ́ sára rẹ̀ ó pariwo àmín dáadáa. àmín. ọlọ́run wọ́n la bàbá tó bí wọn sàlátì. sàlátì wọ́n tẹ̀sí ní mi wọ́n á sì ká àtàhíyàtì salati o sí ilẹ̀ yorùbá ọ̀rọ̀ tí o da ni kò sí láyé ni. salati. ẹ bá nílẹ̀ yorùbá kí ni jẹ́ ilẹ̀ yorùbá ní ọlọ́sàrá tí ò sí ilẹ̀ haúsá náà. wọ́n tẹ̀sí ní mí. àbá tó ní pé ẹ gbé omi wá ẹ sínú mọ́tò wọ́n sì start mọ́tò náà wọ́n sì start. wọ́n tẹ̀sí ní mí. wọ́n da omi sí láǹtà lé bàbá rẹ o. wọ́n tẹ̀sí ní mí. àbá ìdáfẹ́ gba àṣírí lọ́wọ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ní sẹ́yìn. ó ní ọ̀rẹ́ mi àṣírí tí mo mú fún ọmọ ti parọ́ fàáfà yìí pé wọ́n fún mi àṣírí tí mo fọ ọgbọ́ ó sì sọ̀rọ̀ ó láṣìírí náà ń bẹ lọ́wọ́ ọmọ mi. wọ́n tẹ̀sí ní mi wọ́n sì gbàtà yìí àti. àwọn dákú lé ní káyà múra o a lè jọ àwọn tàná wọn o gbogbo àwọn tàná nígbà tí wọ́n fẹ́ wọ alúwa ewu bí tó ti wọ alúwa inú gbó àwa tẹ̀lé àwọn alúwa nínú ilé ta tó tẹ tẹlifíṣàn. wọ́n tẹ̀sí lé mi. ẹlòmíì tún gba alúwa lọ́bi kó ma fún wa padà sínú ilé yóò ló ń wà lálẹ́ o ti ya wèrè. wọ́n tẹ̀sí lé mi wọ́n sì ká àtàyè yàtì. àwọn bàbá àwọn rẹ o Salatina lọ́jọ́ kó yẹ o àdúpẹ́ báwa mọ̀ yín àdúpẹ́ bá a mọ̀ yín amọ̀lé Salati àgbàlùbáríkà ń bẹ̀. wọ́n tẹ̀sí lé mi wọ́n sì ká gòkì sí kò fi béèrè kankan salatu anabi náà ni allahumma salli ala sayyidina muhammadi salata tuna jina bi amin jami wal wala fati wata kadila na bi ya jami ala ajá ti rahim wọn wá wí bẹ́ẹ̀ lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ó wá pé ọdún méje. wọ́n tẹ̀sí ní. tó bá délé lálẹ́ yìí sọ pé ọlọ́run wọlé bàbá sàláàtì o mọ̀ wọn o rí wọn àmọ́ ti rí ẹ̀jẹ̀ wọn wá fi béèrè tó kà ọ́ láyà tó rò pọ́lọ́run wò lè ṣe fi béèrè lọ́wọ́ ọlọ́run kódà wọ́n yẹ pé ọlọ́run kò rí púpọ̀ tẹ́lẹ̀ tó bá kọ́ láwọn ọbẹ̀ lọ́run yóò yí padà bàbá sàláàtì ṣéwù bàbá sàláàtì ó pariwo ṣéwù dáadáa.